إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni <clears throat> ìtẹ̀síwájú àlàyé àwọn ahadith tó wà nínú ìwé two hundred golden hadith from the messenger of Allah ti abdulmalik mujahid ti okojọ ti ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé ìwé náà jáde àwọn ló tẹ ìwé náà hadithi nọ́mbà eighty six òní àmọ̀ká lónìí torí pé hadith nọ́mbà eighty five ni a ti dúró nígbà tí ramadan fẹ́ bẹ̀rẹ̀ adúpẹ́ fún Allahu ta'ala tó jẹ́ kí ramadan náà ṣojú wa. tí ẹ̀mí wa tó sì gbájá abẹ́ ọlọ́run ọba ìlékè ọlá pé kó gba ramadan náà ní ìbáàdà fún wa ẹ̀yìn ramadan náà ọlọ́run jẹ́ kó san wa ìyẹn ni wípé ìgbàgbọ́ wa ọlọ́run jẹ́ kó lékún dáadáa wa ọlọ́run jẹ́ kó lékún oore wa ọlọ́run jẹ́ kó lékún àforíjì látọ̀dọ̀ ọlọ́run fún wa ọlọ́run jẹ́ kó lékún àti gbogbo nǹkan dáadáa dáadáa tá à ń tọrọ tá a sì ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe àlékún rẹ̀ fún wa ọlọ́run kó fún wa ní okun àtagbára láti lè máa tẹ̀lé àṣẹ rẹ̀ àti láti lè máa jìnnà sí àwọn ìtọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ fún wa ìyẹn ni pé láti lè pa òfin rẹ̀ mọ́ àbẹ̀ Allahu Ta'ala kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan lórí èpẹ̀ láyé láàyè wa pẹ̀lú àlàáfíà lórí dáadáa. hadithi ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rùn-ún hadith number eighty six ó lọ báyìí pé idha dakhala ramadanu futihat abwabu sama wa gulliqat abwabu jahannam wa sulisilati shayatin lẹ́ẹ̀kan sí hadith náà lọ báyìí pé ìdá dákọ̀lá ramadan futihat abẹ́wàbù sàmà wàgólẹ́kọ̀t abẹ́wàbù jahannam wàsólẹ́sílàtì shayatin. hadith náà wà nù sọ́yì bukhari hadith one eight nine nine hadith one eight nine nine tí a bá wò sọ́yì bukhari tí a bá tún wò hadith one eight.

Ramadan bá ti wọlé futihat abẹ́wà abùsàmà á ṣí àwọn ilẹ̀kùn sánmà á ṣí sílẹ̀ wàgúnlẹ̀kọ̀t abẹ́wà abu jahannam a ó sì ti àwọn ilẹ̀kùn jahannam wàsólè sílẹ̀ ti ṣayatin àwọn ṣayatin àwọn èṣù a ó sì dè wọ́n ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ìtumọ̀ hadithi náà ní ẹ̀ẹ̀kan sí òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam sọ pé idha dakhala Ramadan idha dakhala Ramadan nígbà tí àwẹ̀ tó bá ti wọlé futihat abwabu sama a ó ṣí àwọn ilẹ̀kùn sama wàgbólékọ́t abwabu jahannam a ó sì ti àwọn ilẹ̀kùn jahannam wàsólè sílẹ̀ ti ṣayatin a ó sì de àwọn èṣù ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ eléyìí ni ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa salam tó sọ. Ah, tí a bá wo hadithi yìí anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ń ṣàlàyé fún wa ọlá nínú àwọn ọlá tó wà fún <clears throat> ramadan tàbí ká sọ pé oṣù ramadan méjèèjì náà ló wọlé ọlá tó ń bẹ fún ramadan tó bá ti wọlé báyìí nínú rẹ̀ náà ni wípé wọn ó ṣí àwọn ẹlẹ́kùn sánmà nínú sọ ìbùkọ́ rí tábà wo rìwáyà mi ti àbó ìrẹ́rọ̀ ní tó sọ ń bẹ̀ náà ni wípé radiyallahu ta'ala anhu idha dakhala Ramadan futihat abwabul janna wọ́n ṣí àwọn ilẹ̀kùn àlìjánà so ìyẹn tó túmọ̀ sí ń bẹ̀ yẹn pé wọ́n ṣílẹ̀kùn sánmà òun náà ni pé wọ́n ṣí àwọn ilẹ̀kùn sánmà ìdàjẹ́ Ramadan futihat abwabul janna ìyẹn pé wọ́n ṣí àwọn ilẹ̀kùn àlìjánà àlìjánná yìí tí wọ́n ṣílẹ̀kùn rẹ̀ yìí mélòó ni mẹ́jọ ni àlìjánná ẹ̀rí tó jẹ́ ká mọ̀ wípé mẹ́jọ ni àlìjánná ni ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sọ wípé láti ọ̀dọ̀ Umar bin al-Khattab radiyallahu ta'ala nínú hadisi Imam Muslim pé ma minkum min ahadin yatawadda' fayasbiqu thumma yaqul ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu illa futihat lahu abwabul jannati samaniya yadkhulu min ayyiha sha'a imam muslim ló gba àdìsí yẹn wá àdìsí two three four inshallah òjíṣẹ́lá muhammad àdúrà tá a máa ń ṣe lẹ́yìn tá a bá parí àlọ́ alágbára umar bin khattab ni òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam sọ pé ma minkum min ahadin ẹnikẹ́ni inú yín tàbí ẹni yòówù inú yín yatawadda tó ṣàlọ́ àlá fayasbik tó sì ṣàlọ́ àlá náà dáadáa yẹn pé omi àlọ́ àlá kárí gbogbo oríkèé ara rẹ̀ níbi tó yẹ kó kárí kò sí lúmọ́ kò sí ibì kan ò kàn níbi oríkèé tó yẹ ká omi ó kàn nígbà tó ṣàlọ́ àlá sọmọ lẹ́yìn tó parí àlọ́ àlá náà tán tó parí ẹ̀ síbi ẹsẹ̀ òsì yakul ó wá ń sọ báyìí pé ashadu allah ilaha illallah wahdahu la sharika la wa ashadu anna muhammadan abdu wa rasulu tó bá sọ gbólóyìn ànábì ní ìlà àyàfi pé futihat lahu abwabu aljanna a ó ṣí fún àwọn ilẹ̀kùn àlìjánà asamaniya mẹ́jẹ̀ẹ̀jọ hmm? àwọn ilẹ̀kùn àlìjánà mẹ́jẹ̀ẹ̀jọ. Hmm? yáde kúlù min ayi a yóò wọ̀ inú àlìjáná náà min ayi a inú èyí yòówù inú àwọn ẹnu ọ̀nà yìí ṣáá tó fẹ́ ẹgbẹ́ iná ń tiẹ̀ méje ni ọ̀yẹ́run àti kẹ́kọ̀ọ́ ẹ̀ ti pẹ́ àwọn afáà ti ń sọ ìgbọ́n ilé mẹ́jọ pẹ̀lú àdéhìí yìí ló káwọn afáà sọ pé mẹ́jọ lòun yáde kúlù min ayi a ṣáá inú èyí tí ó bá fẹ́ ń bẹ̀ yóò gbà wọlé ìyẹn sí káńsálà yìí náà pé àwọn ẹnu ọ̀nà tí wà yẹn mẹ́jọ ni ọlọ́run kò ṣàánú wa ṣùgbọ́n àlàyé tá a fẹ́ ṣe ń bì ó náà ni pé tá a rí àbí tá a fẹ́ fi kún ni pé ìpele ìpele ni hmm. ìpele ìpele ni èyí tó ga jù nínú àlìjẹ́nà tánàbì ni a máa tọrọ náà ni ní ká ṣe kí ni tọrọ. tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam jẹ́ oyé wa pé ẹni tí ó bá lè wọ Jannat Firdaus tàbí Jannat Firdaus yìí ó ga sókè òkè òkè ló wà débi pé àwọn tó bá wà ní àwọn àlìjẹ́nà míì yàtọ̀ sí Jannat Firdaus wọ́n ò máa wò lókè gẹ́gẹ́ bí ìgbà tí àwọn ará ilé ayé tí wọ́n ń wo ìràwọ̀ lókè ó sì jẹ́ kó yé wa àwọn afá náà sì ṣàlàyé ẹ̀ wípé Jannatu Firdausi yìí òun tiẹ̀ Jannatu Firdausi yìí òun tiẹ̀ òrùlé rẹ̀ lókè òní arsh arsh tọ́lọ́n rọ́bù samawati wal ard rọ́bù arsh al ọlọ́run ọba tó ní àlà arsh èyí tó tóbi ni pé arsh yẹn gangan òun ni orule kini o orule àlìjẹ́nà firidaus tá à ń pè ní firidaus ọlọ́run kó jẹ́ kí gbogbo wa ki a wọ jannatu firidaus tí a bá wò náà nú àwọn tó máa wà ní jannatu firidaus yìí Allahu ta'ala àìlẹ́wọ̀n ọlọ́run ọba nìkan ni onímọ̀ o òun ni ọ̀rọ̀ táwọn afáà sọ pé àwọn hufadul Qur'an àwọn to ba ha al àwọn tó bá ha alukur'an nítorí wípé òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam sọ pé yukọ́ọ̀lù lè sọ ìgbèlè kur'an a ó sọ fún àwọn tó ha kur'an tí wọ́n sì mọ̀ ká dáadáa níjọ́ gbèdé nìyẹn o iqra máa ka wàrọ́tìl máa wàrtẹ́kì máa gòkè wàrọ́tìl máa ka ní sísẹ̀ntẹ̀lé kama kunta turattil fi dunya kẹ́bù ṣe máa ń kà ń tẹ̀lé tẹ̀léra wọn gbà tó wà láyé fa inna manzilatak torí pé dájúdájú ààyè rẹ inda akhiri ayatin taqra biha òun ni bó ṣe ń ka Quran yẹn nkálukú ṣe ń ka yẹn ni yóò máa gòkè sí inú àlìjọ́nà yóò máa gòkè sí inú àlìjọ́nà ibi tí yóò wá dúró sí ni aya tó bá ti kà dé ibi tó bá hà dé nínú hadith Imam Tirmidhi afáwa al-Khattabi òun ní rahimahullah òní jaa fil athar anna adada ayi Qur'an ala qadri darajil eh, janna pé wà náà asar wípé òǹkà àwọn aya Qur'an ó ṣe déédéé àwọn ìpele àlìjánná fàyíkọ́ọ̀lù lè kọ́ rí a wà sọ fún ẹni tó ń ké kúránì yẹn pé kí ó máa gòkè níbi àwọn ìpele àlìjẹ́nà yìí alákọ́dìrì máa kún tata kọ́rọ̀ mi ní ààyè kúránì lódì wọn tó máa ń kà nígbà tó nu àwọn àyà kúránì fámánì stáwùfà kìrọ́ àtà jẹ̀mẹ́ ìlú kúránì ẹni tó bá lè ka gbogbo àyà kúránì tán pátápátá istawla ala aqsa daraji aljannati fil akhirah òun jẹ́ ó máa máa bẹ ní èyí tó ga jù nínú àwọn ìpele àlìjẹ́nà jọ̀gbìndì wa man qara'a juz'an minhu kana ẹni tí ó bá sì jẹ́ pé juz'an juz'u ìpín kan nínú àlìjẹ́nà òun náà ni ó kà raqiyuhu ààyè tiẹ̀ fi ala qadri dalik yóò máa bẹ ní ìpele tó ṣe déédéé ìyáyà tó bá fayakunu muntaha sawab inda muntaha al yóò máa jẹ́ pa pín ẹ̀san ìyẹn òpin ẹ̀san yóò bẹ ìyẹn ni fún ẹni tí ó ka kùránì náà dé òpin láti suratu Fatiha dé suratu Nas wallahu ta'ala alam níta ń sàlàyé ń bí náà ni pé tó ga jù nínú àwọn táwọn afá ṣàlàyé pé yóò débẹ̀ òun ni àwọn mùsùlùmí onígbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ hufas tí wọ́n ha quran sórí láti bẹ̀rẹ̀ dópin táwọn bá ti ń kà á ipò wọn tí wọ́n wà tẹ́lẹ̀ yóò máa lọ òkè títí títí tí wọ́n fi kà dé òpin tí wọ́n fi wá débi tí àlìjẹ́nà òkè lókè rẹ̀ pátápátá kọ́lọ́hún ṣèmi àti ẹ̀ ní ọ̀kan àsọpá àwọn nìkan ni ó débẹ̀ ṣùgbọ́n nínú àwọn ọ̀nà tí a lè gbà débẹ̀ nìyẹn tó náà ẹni tó bá fẹ́ débẹ̀ kó gbìyànjú láti ha alukura'an kó gbìyànjú láti ha alukura'an ṣe àwọn pé ànábì náà sì sọ sallallahu alayhi wa alihi wa sallam hadithi bukhari àti muslim pé masalu lẹ́dí yaqra likura'an wa huwa hafizun lahu ma'a safarati likirami libarara àpèjúwe alẹ́dí yaqra likura'an ẹni tó ń ké alukura'an. wọ́n wá hafizun ńlá tó sì ha kúránì dáadáa tó ha tó sì máa kà má a sáfàrọ̀ tilẹ̀ kírọ̀ mẹ́lẹ̀bárọ̀rọ̀ yóò máa bẹ pẹ̀lú àwọn mọ̀lẹ́kà alápọ̀nlé tó ń jẹ ẹ̀dá rè dáadáa hmm. ẹ̀rí àwọn mọ̀lẹ́kà dẹ̀ ní òkèlókè ni àwọn afáàṣà láì pé inú ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé àwọn mọ̀lẹ́kà tí wọ́n máa ń ṣe pé wọ́n máa ń ṣàfọ̀mọ́ ọlọ́run yóò mọ̀ ka Quran ní àkàtúnkà ni Wallahu ta'ala àlà ibi tí a ti wá kí a má gbàgbé ó ní hadith Ànábì Muhammad hadith number eighty six tó sọ wípé idha dakhala Ramadanu futihat abwabu sama tàbí wá sọ pé futihat abwabu janna wọ́n ṣí àwọn ilẹ̀kùn àlìjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ wọ́n ṣí kalẹ̀ wàgúnlẹ̀kọ́t abwabu jahannam lẹ́yìn eléyìí wọ́n wàá ti àwọn ẹlẹ́kùn náà wọ́n ti àwọn ẹlẹ́kùn náà yẹn wọ́n ti fún àpọ́nlé Ramadan wàsúlè sílẹ̀ ti ṣayatin àwọn ṣayatin àwọn èṣù á sì dè wọ́n hmm. ìlófà tó fi jẹ́ pé yakilu sharru fil lásìkò Ramadan aburú máa dín kù haisu tu sọfad wàtú shadul mọ́rọ̀ mọ́rọ̀ dátù jíìnì bí sàlàsíl wàlàgùlàl wàlàswad torí pé àwọn ah, àwọn tí wọ́n jẹ́ alágídí nínú àwọn àlìjànú a ó dè wọ́n pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àti ẹ̀wọ̀n mọ́wọ́ mọ́rùn ún ó dè wọ́n hmm, wọn ò wá ní lè ráyè láti lọ máa ṣèbàjẹ́ láti máa da ọmọ ènìyàn láàmú gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe nínú àwọn oṣù míì kí ló fà á lìṣẹlọ́ọ̀lì mùsùlùmí náà bí ṣùyà yorùbá mùsùlùmí kọ́ àìrójú lásìkò yẹn pẹ̀lú kíni wọ́n bí sí pẹ̀lú ààwẹ̀ gbígbà hmm, pẹ̀lú ààwẹ̀ gbígbà èyí tó jẹ́ pé ààwẹ̀ yìí náà máa ń kápá ìfẹ́kùfẹ́ ọkàn wàbíkìrọ̀ àti ìkùrán yà ní alimuslimun ah, mashgulun bìkìrọ̀ àti ìkùrán wàsáìrì ìbàdàtì láti tó hàdìbùlìfòs wàtúzàkìá àwọn mùsùlùmí ó ti kó àìrójú wọn bí sí pẹ̀lú kíka quran àtàwọn ìjọsìn míì tí máa dá ọkàn lẹ́kọ̀ọ́ tí sì máa fọ ọkàn á má kí ọlọ́run bá kí ó ṣàánú wa. torí náà tábà wo hadith ní anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa ó ní idha kana awalu hadith imam tirimidi àti ibn majah àti ibn khuzaima àwọn afáà àwọn afá aládìsí sheikh islam alalbani rahimahullah wọn ni isnad yẹn náà o hasan wọn ni astafula àwọn afá wa tí wọn kọ tíra sifatu sawmi nabiyyi sallallahu alaihi wa alihi wa sallam salim bunu alihilali àti ali hasan ali abdulhamid wọn kọ tíra yẹn wọn sọ pé isnadun hasanun. Ah, ànábì ní ìdá káàna awàlò lẹ́yìnlá tí mi ṣáàrì ramadan tó bá ti dùrú àkọ́kọ́ nu oṣù ramadan ṣáà pé tí wọ́n bá ti róṣù tóṣù bá ti lé òru àkọ́kọ́ bẹ̀rẹ̀ ni tóru oṣù bá ti lé báyìí òru àkọ́kọ́ ni ìrọ̀lẹ́ ládẹ̀ róṣù ó ní sófìdá ti ṣẹ̀yàpín wà márọ̀dá gbogbo àwọn ṣẹ̀yàpín àti àwọn ah, àwọn èṣù àti àwọn Ah, alágídí inú àwọn àlìjẹ̀nú ọ̀làdèmọ́lẹ̀ wàbúlíkọ́t abiwabu náà láti àwọn ilẹ̀kùn ẹnu àwọn ilẹ̀kùn náà falam yufta wọn ò ní í ṣí níní ha èyí ìwú nu ẹnu ilẹ̀kùn náà báàbù ilẹ̀kùn kánú ẹ̀ wọn ò ní í ṣí wàfúti hati lè jẹun náà a sì si àwọn ilẹ̀kùn àlìjẹ̀nú lẹ̀ falami yughlaq minha báàbù a ò ní ti èyí eyi nu ilẹ̀kùn yìí wáyú náà di mú náà dì ilé wa làlékún tó wà ń bẹ olùpèpè kan yóò wá máa pèpè kí ni olùpèpè yóò máa sọ yá bá ọgbẹ ìyàlẹ xọ ìrì rẹ tó ń fẹ́ dáadáa tó ń ṣojú kòkòrò dáadáa akbil máa bọ̀ máa bọ̀ máa bọ̀ súnmọ́ súnmọ́ máa bọ̀ wàyà bá ọgbẹ ìyàṣàr rẹ tó ń ṣe ojú kòkòrò aburú rẹ tó ń fẹ́ aburú ìfẹ́kùfẹ́ aburú ń bẹnu ọkàn rẹ akosir dege kúrò dínkù walillahi yóò máa bẹ fún Allah òtàkọ́ àwọn tá a bọ́kùn ná lọ́rùn wa mìíràn náà rí níbi iná àwọn tá a kúrò lọ́rùn wọn bí iná àwọn tá a là ń bí iná sọ bẹ́ẹ̀ wàdà àlìká eléyìí ò láti ní gbogbo òru yìí gbẹ̀yìn rẹ̀ ilé pé gbogbo òru pátá lọ́lọ́run máa sọ yóò bọ́ kùnrin lọ́rùn tó náà orin tí wọ́n máa ń kọ pé àkọ́kọ́ rámàdánà ìkẹ́ ìkẹ́ ni àárín rámàdánà àforíjì ni ìgbẹ̀yìn rámàdánà ìbọ́kùn ìná orin yẹn ò fi bẹ́ẹ̀ wọlé torí pé ànábì sọ pé ìgbẹ̀yìn ramadan lọ́lọ́run ó bọ́kùn náà ó ní wàdálìká ká máa bọ́kùn náà lọ́rùn mùsùlùmí nínú àwẹ̀ yìí kó là lẹ́yìn láti ní gbogbo òru ni so láti jọ́ tó rù ti bẹ̀rẹ̀ báyìí ni ó mú lọ́wọ́ fún wa lágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ èyí tá a sì ti gbà náà nu Ramadan yìí abẹ́ọ́lọ́run bá alékẹ́ ọlá kó gbà ní bàádà fún wa àwọn ẹ̀ṣẹ̀ wa tí a ṣẹ̀ ń bẹ̀ zakatul fitri tá a yọ ọlọ́run kó gbà torí pé anabi sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ yín pé zakatul fitri yìí yóò máa jẹ́ tohorotan hmm, lílì mùsùlùmí lè sọ ìmín yóò máa jẹ́ àfọ̀mọ́ fún àwọn aláwẹ̀ àwọn tó gbààwẹ̀ mina rọfas mina lagwe wa rọfas níbi ìsọkúsọ àti àwọn ìfẹ́kúfẹ́ hmm, àwọn mọ̀kọ́dìmẹ́tì zina àwọn nǹkan tí ó bá múnú ìṣẹ́kúṣe ìwàkiwà tí èèyàn lè máa hù nínú Ramadan yóò máa jẹ́ àfọ̀mọ́ fún èyí tá a ti yọ nínú zakatul fitri ọlọ́run kò gbà kò jẹ́ àfọ̀mọ́ fún àwọn sọkúsọ èyí tá a sọ nínú ramadan àtàwọn ìwà akọ̀tọ́ èyí tá a ti hù nínú ramadan kó lọ́n ṣàforíjì rẹ̀ fún wa àwọn àmì ọlọ́run ọba ìlẹ́kẹ ọlá kò fọ ọkàn wa mọ́ kó jẹ́ kí á wà nínú àwọn ẹ̀rìn rẹ̀ ká sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan lórí ilẹ̀ kó sì fún wa lókun àtagbára láti lè máa ṣe dáadáa nínú ramadan rabbana atina fid dunya hasana. وفي اللهم أحسن عاقبتنا في الأمور كلها واحكي كماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا من عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته